gbẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì títí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run kò fi ìkẹ́ tí a tọrọ yìí kò fi kárí gbogbo wọn lápapọ̀ gbogbo àwọn tí a ń gbé ètò àdínú yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ ní dédé àsìkò yìí ní òní ọjọ́ kẹtàlá àkọjọ́ kejìlá nù ah, oṣù kọkànlá ní 2021 so bíníláì tààlà ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni màá tún máa bá lọ ní èmi ó sì dàbí pé pẹ̀lú ògbó ọlọ́run nípa àwọn adab adab tí mo sọ màá tún fi orí rẹ̀ rọ̀ díẹ̀ màá fi àdàgbà rẹ̀ rọ̀ díẹ̀ lónìí tó máa tún wá bẹ̀rẹ̀ tọ́pìkì mi ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògbó ọlọ́run <clears throat> pẹ̀lú alábàágbé ẹni gbogbo ọ̀nà tí wọ́n máa fi ń báyàn gbé aṣàlàyé pé ẹni tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ alábàágbé náà lè tẹ́lẹ̀ jọ jùkú <clears throat> ẹni tẹ́jọ ní ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ ara yín tó alábàágbé náà ni wọ́n pè yín ẹni tí ẹjọ wà ní ọ́fíìsì kan náà alábàágbé ni ẹni tó pé wájọ ní ilé tira yín alábàágbé tí ẹ kì í ṣe mọ̀lẹ́bí tàbí ẹni tó pé ẹjọ jẹ́bí tó pé bí ni ó ṣoyún papọ̀ gbogbo ẹ náà alábàágbé náà ni ó kó gbogbo ẹ̀ sínú so ní èyí tí mo fẹ́ fi kún àwọn èyí tí mo fi kún ní ìjẹ́jọ́ tòun náà ni pé nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ lò torí ẹni tí ó ń jẹ́ alábàágbé ẹni òun náà ni adamu ìdọ̀rọ̀rọ̀ jẹ́rọ̀ bí ayé ṣe ẹni ọ̀dọ̀rọ̀ hù èèyàn gbọ́dọ̀ ní aládùúgbò yẹn là pẹ̀lú gbogbo nǹkan tó bá lè jẹ́ ìnira tí wọ́n bá mọ̀ pé àkíní ah, yìí yóò ní ẹni yìí lára àbẹ́yìn ilé ah, kí ẹ sọ pé àkíní yìí ní mi lára kẹtẹ́fẹ́ ṣe sí àyẹ̀yìn tó a bie tẹ dà sílẹ̀ yìí tó ma wọ́n má ṣe kí wọ́n má ṣe ń tẹ́ni kí wọ́n bá ti ní ní wọn làbí ẹ̀ náà mọ̀ fúnra rẹ̀ pé yóò ní ẹni yìí sallallahu alaihi wasallam ó ní la wala ni má la na la ma la ara da kí ọmọ máa fi ìní ìkàkún fún nǹkan tó lè ní ẹ̀sìn àjọ ń gbé so kí ọmọ ní ìkàkún fún so kò bá mu rárá so Islam ọ̀kan nírú àwọn ẹ̀kọ́ òun so lára àwọn ẹ̀kọ́ pàtàkì tó yẹ ká kíyèsí òun náà ni al-bu'du 'an as-su'al ìbéèrè gbogbo ìbéèrè ìwádìí tó tó fi rán ẹ̀hẹ́n náà lára lọ́rin máa ń pè tó tó fi rán nípa aládùúgbò rẹ nípa pé bó ní kọ sáfẹ́ wá gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ bí sí ń lò lẹ́yọ kọ̀ọ̀kan náà lọ sáfẹ́ mọ̀ tòun náà pè ní tajassus ìtọpinpin pé áá irú tí òun ni wọ́n ń ṣe báyìí áá wọ́n ṣàlàyé fún ọ pé iṣẹ́ tí ń ṣe ni ó fi áá sẹ́nu iṣẹ́ tí ń ṣe náà nù áá hèèyé ń ti ń ṣe yìí bá mo ti wá rówó káì ọlọ́run bá ní wala tajassasu anú ayé alukur'an wala tajassasu wala yaghtab ba'dukum ba'da olúwa ni ẹ má máa ṣe tọpinpin káàkiri máa ẹ má máa tọpinpin èèyàn ẹ áá gbẹ̀ntì wọn rú báyìí áá gbẹ̀ntì wọn sọ ní wọ́tẹ̀jọ bí aládùúgbò kò sí tẹ́ni yín rò ló ń wádìí wọn káàkiri kí lọ́kàn kọ́ àgbà tẹ́kọ́ bá tẹ̀ fẹ́ mú yẹn ká ní ẹ̀dá kan gbóná tí ń ṣẹ́ náà àná yí báyìí ni tọ́ kò sí tó burú ó tán kò sí tó burú kéèyàn ọmọ bí kéèyàn ti ń ṣiṣẹ́ kò sí tó burú kéèyàn ọmọ irú ẹ̀yà iṣẹ́ téèyàn ń ṣe tòkó làǹgbà mi a máa wádìí iṣẹ́ mi tó pé tọba wádìí pé irúṣẹ́ òlẹ̀ lè ń ṣe tó pé ó wò pé ah, ibòmí lèmi ti máa ń ṣe irúṣẹ́ ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ o àjẹ́ máa gbé e fún ẹni jẹ́ alábàgbé mi kò sí tó burú mbẹ̀ wọ́n tó bá ṣe pé ìwádìí ó ti wá di tó ní ìtọpinpin ìtọpinpin tó ìrọ̀lẹ́ yìí kò kódà tí wọ́n bá lákìsí bóyá ọ lákìsí kankan ni nǹkan ènìyàn ló lè bá ṣètì ló lè bá kò sí tọba tọba lákìsí tọba ní kò tọ́ fún tó ìwà máa ń tọ́ pípẹ́ rẹ̀ káàkiri kò dáa o kò dáa tó bá kan náà kí ni ó jìnnà sí yẹnì yẹnì kí ni ó máa lọ lè يعني الدفاع عن أعراضهم في غيبتهم والإكثار من ذكر محاسنهم أرانتي ينجي ẹ̀tọ́ tí kò yẹ kéèyàn ó jìnà sí àti tó yẹ kéèyàn ó jìnà sí tòun náà ni pé ìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ aládùúgbò yẹn láì dáa ẹni tẹ́jọ ń gbé ẹni tó mọ̀ rí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa tó tí wọ́n sì mọ̀ pé ah ẹni yóò rí báyìí ṣe dèfà fún ẹni pé dáàbò bò ó pé ah ẹni tẹ́ ń sọ yìí kò wá rí báyìí o àkọ́dà ni ọmọ ọmọ ọdún tẹ́lẹ̀ ń sọ ń parẹ́ yìí o ẹbí àtẹjọ́ ń gbé ni tó kí yóò dáàbò bo ọmọlúwàbí rẹ̀ tó kò sí nǹkan tó burú mẹ́ kóra ara ẹ̀ tọ́ ni kí ẹ̀ máa ń ṣe fún aládùúgbà gbé ẹni torí pé kí ni ìwà tẹni yìí ń gbé papọ̀ sórí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ láì dáa yẹn ó lè jẹ́ para jìnnà ni wọ́n kò yóò padà gbọ́ ìkíjọ́ tó ń sọ báyìí ìwọ gan wà ń bẹ̀ kò yóò wá di ọ̀tá ẹ̀yin tẹ́jọ́ ń gbé papọ̀ tẹ́tẹ́ máa ń nífẹ̀ẹ́ ara yín ẹwà mọ̀jẹ̀ ti ń bínú ara yín pẹ̀lú mi ò ní mọ̀lẹ́bí ó lè ní bọ̀dá tó tí bọ̀dá yẹn ọba tiẹ̀ ṣe dáadáa kì í ṣe pé ẹni tó wá ń jára ká lọ́wọ́ ajé kó máa bu lójú rẹ̀ tó tó wá kó ọgbẹ́ bá lákìsí ni mo fẹ́ sọ rẹ̀ kalẹ̀ kan tó wá kó wá lákìsí ni pé àbẹ́ ah, ni yìí ṣe ń ṣe yọ̀ dá o dẹ́gbọ́n mi ṣe ń ṣe yọ̀ dá o bábúrò mi ṣe ń ṣe yọ̀ dá o ló lè bà irú àsìkò yìí ò ti rọrùn wá nọ́mbà rẹ̀ kọ́ kọ́lù rẹ̀ mo fẹ́ rí yín kà báyìí báyìí báyìí báyìí báyìí ni mo gbọ́ ah, tó àkókò bá rí bẹ́ẹ̀ ní tí mi kàn fi wá ìmọ̀ tó kó rí bẹ́ẹ̀ o àkókò bá rí bẹ́ẹ̀ ẹ̀ náà change tàbí kò bá sì rí bẹ́ẹ̀ ẹ̀dá pẹ̀lú ọjọ́ kó rí bẹ́ẹ̀ o tí o ṣe ń tẹ́ kí o ṣe nìyẹn màmá kí wọn náà wá bá wọn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá sọ fún nínú Al-Qur'an pé ó burú gan ó burú ní wala yaghtab ba'dukum ba'dan ayuhibbu ń tẹ́ kẹ́ ṣọ́ra fún wọ́n máa sọ̀rọ̀ ara yín láì dáná wọ́n bí anabi sallallahu alaihi pé kí ni ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn gan anabi fún wa pé dhikruka akhaka bima yakrah òun náà ni kọ́ máa sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ ọ̀rọ̀ sí pé tí náà bá mọ̀ pé tó bá gbọ́ inú rẹ̀ ní dùn kó mọ́ wá lẹ́yìn rẹ̀ àwọn ìwádìí anabi pé ọ̀hún kàn fi ẹ̀kẹ́ máa kù bí kí mo sọ pé ahun burúkú ni á ah, ò ní yálàyà ọ̀hún kọ̀kọ́ gún ni ní kankan kan á ah, ohun tó àpẹ́ nìyẹn bá láhùn kọ́ ànẹ́bì ni àtọ́ ẹ̀kọ́ bá láhùn náà fàgọ́dẹ̀kẹ́ fàgọ́dẹ̀kẹ́ tẹ̀pẹ̀ ọ̀hún á ó ti ṣe bíbà rẹ̀ náà nìyẹn òun sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà nù wọ́n ní wà ilẹ̀ yẹkùn fi ẹ̀kẹ́ kama tẹ̀kù làmútọ́ ẹ pé kò bá tẹ̀ wàá sí nǹkan tó sọ nípa rẹ̀ ńkọ́ onífọ́kọ́ bẹ̀hẹ̀tà ó parọ́ lálá mọ̀ nù tó burú tó burú ló ti ń parẹ̀ yẹn tòun náà ní pé kódà kí ó rí ara lé rẹ̀ ó ní ìwà tí ọ̀dà lọ́wọ́ kì í ṣe pé kẹjọ lọ́mọ lọ lè sọ àbáládùúgbò rẹ̀ kẹjọ lọ́mọ lọ lè sọ iná ní tọkàn ṣẹlẹ̀ bí sẹ́nu ah, àgbákò sí náà bẹ ní ọwọ́ rẹ̀ àà ah, ìrọ ah. kí ló tó pé kó pé níwọ̀n kan òun kọ́kọ́ sọ fún bí a àgbọ́pọ̀ ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí lápò àwọn èèyàn báyìí ẹ̀ ń sọ̀rọ̀ yìí kọ̀ dáa ẹ̀ ẹ̀ tí ò bá ṣe so ó ti tán ní ti Islam rán wọ́n kí wájọ mọ́ ìjòkó kẹmọ́jọ sọ̀rọ̀ aládùúgbò kẹmọ́jọ sọ̀rọ̀ àwọn èèyàn tí ara ṣùgbọ́n wọ́n ẹ̀kẹ́sàrù mi ń kẹsọ̀rọ̀ ti ẹ̀yàn mi ń dékìrì máa ṣe àti nìyí arọ̀ nà tí èèyàn fi ń bá aládùúgbò yẹn lò ṣùgbọ́n ní kọ́ jẹ́ pé dáadáa ti máa ń ṣe kí èèyàn máa sọ ẹ̀rí aládùúgbò rẹ sọ fámílì rẹ ẹni ń gbé ó irú ẹni tó ṣe yẹn náà nù ló fi dùn yóò lè tún fi múra sí kéjẹ tó ṣe míì tó pọ́lọ́wọ́ sàmì lẹ́sà àwọn yẹn náà sì tó máa yìn ní pé mo ṣe ń tó dáa irú eléyìí wọ́n kọ́ wá ní kẹ́ gbogbo tó ṣe wọn kí lọ́kàn wá pẹ̀lú rẹ̀ yẹ ká ah, ah, irú yẹn ọ̀dà sọ yẹn ọ̀dà kò bá ẹ̀kọ́ sí Islam kọ́ wa mu kúrò àmẹ́bí sọ pé mọ́lẹ́m yẹ́ṣukúrò nẹ́ẹ́ta lẹ́m yẹ́ṣukúrò lọ ẹni tí kì í bá dúpẹ́ oore tí yẹn bá ṣe fún un tí ò ní máa lára àwọn ọ̀nà tí yẹn máa ń tún ẹ̀kọ́ tí yẹn máa ń lò pẹ̀lú ẹni tó bá ń jẹ́ alábàágbé èèyàn òun náà ni yajibu mu'awanatuhu wa izharu al-wuddi wa musa'adatuhu fi hali ihtiyaji ahadi al-jiran ila musa'adatik gbogbo ìgbà tí ẹni tó ń jẹ́ alábàágbé rẹ̀ tó bá ní bùkátà sí ìrànwọ́ wọ́n fẹ́ kọ́ àṣìṣe òun lórí nǹkan kan rẹ̀ bí wọ́n fẹ́ kọ́ àṣìṣe òun lórí owó ni wọ́n fẹ́ kọ́ àṣìṣe òun lórí ẹni ipò rẹ ni àbí àyè tí wọ́n wà pé kò fi ṣèrànwọ́ fún un tó ṣe fún un ṣe fún un ṣe fún un tó léyìí náà ni ohun tó ń jẹ ojúṣe wa ìzẹ̀hár lówùd máa fi ìfẹ́ hàn sẹ́ni yẹn tí a pé mo nífẹ̀ẹ́ àìdájọ́ ń gbé yìí wàrà tó máa mú àwùjọ tò ní tọ́lọ́ wọn bá fẹ́ ní tí Islam fẹ́ nù tó bá lóun nídìí kankan lọ́dọ̀ rẹ̀ fún un kódà nẹ́bí sọ̀lọ́ ọ̀sálàmù sọ pé kódà tó o bá dáná ẹ máa wo àdìsàn nẹ́bì fa nẹ́bì ni kó o dáná tó máa fi ti alábàágbé rẹ̀ sí i Allahu Akbar wallahi kíní yẹn bàtà ti wà ní kéékèèké ẹ̀ eh, lọ́wọ́ kọ́ ṣàwọ́ wa tó àwùjọ wa ṣe wallahi àgbákò ti ṣẹlẹ̀ ní ìlú nǹkan ti ṣe wá bàtà wa ní kéékèèké wallahi ojúlé kẹta wọ́n sì gbé oúnjẹ wá fún wa àánú ṣe àánú gbé lọ sójúlé kẹta tọ́ba ti ráì tó ń lọ gbé fún wa tọ́ba rámọ̀lá ó ń lọ gbé fún yàkíní tó àwọn ọmọ rẹ̀ ó sì jẹ́ wọ́n tún gbé fún ọgbọ́n wá fáwọn náà ń lé wọn náà jẹ́ ẹwu ayé ti dà lónìí wọ́n ni yóò fi nǹkan sí ẹ̀rì àwọn àwọn àwọn àwọn onípàtẹ́ ìṣègùn wọ́n ti ba yé wọ́n ti ba yé àwọn èèyàn jẹ́ lórí rédíò lórí tẹlifíṣàn wọ́n ti ba yé àwọn èèyàn jẹ́ wọ́n ti àwọn oní àwọn oní dírámà tíátà àwọn oní yorùbá tíátà wọ́n ti ba yé wọ́n ti ba wọ́n ti ba àkídà àwọn èèyàn jẹ́ àdìsọ́kàn wọn ìgbàgbọ́ wọ́n ti bàjẹ́ tẹ́nìkan bẹ́ẹ̀ lè dánú ní sọ́wọ́n lóun gbé lọ fún ìyá kẹta yọ̀rọ̀ àgbà yọ̀rọ̀ dánú ní tọ́lẹ́tì ní ní ọlọ́mọdé ẹ̀wọ̀n nǹkan wàláhì ànábì sọ bẹ́ẹ̀ ànábì ní tọ́ bá ń oúnjẹ ní fi kún zid mọ́rọ́kọ́kà bọ́rọ́kùnrin ní pé ọbẹ̀ ó ṣe bẹ̀ tí kó lékún torí kó fi fún aládùúgbò rẹ̀ jẹ ṣùgbọ́n ànábì sallallahu ẹ àdájí àdájí àdájí báwọn èèyàn ṣe ní ìfẹ́ yìí tí wọ́n kọ́ tó sì dá géètì ju wọ́n sì wọ́n sì dá ara wọn dọ́lọ́dẹ gbà sí ẹnìkan ní ọ̀rẹ́ nìkan òru eléyìí àbúrú ńláńlá ni ọ̀ tó ṣe pé tí yẹn bá ní náà yìí ò ní kí yẹn máa ṣe bẹ́ẹ̀ yìí ò ní kí yẹn máa ṣe bẹ́ẹ̀ so gbúrò àwọn nǹkan yìí náà ló yẹ kí kálá kíyèsí sí ṣùgbọ́n kan náà nínú àwọn ọ̀nà tí yẹn máa ń fi ń lo ẹ̀kọ́ pẹ̀lú aládùúgbò yẹn ni pé ẹni tó bá jẹ́rà àdúgbò rẹ̀ tó bá fẹ́ lọ kí alẹ́ ètò bọ́ọ̀lù kọ́pìlá ziyara sọ fún wọn síwájú kó tó lọ lè kíyàn hmm, mọ́kàn sáré wáyàn lọ kó dé rẹ̀ kó àwọn ìlẹ́kan géètì rẹ̀ kó wá níta ní kó àwọn ilé mìíràn àtò ah, sọ wọn pé ń bọ̀ ọ̀sọ̀ ń pọ̀ ń bọ̀ wá tí ò bá sí nílé kó tó bá travel ńkọ́ kó àwọn ilé mọ́tò rẹ̀ nínú òun náà kẹ́hùn tó bá dọ̀ padà pé wọ́n bá ní òun ìsínlé ọ̀láì mọ́ èyàn kọ́ ọmọ èyàn máa ń gbàyọ̀ ń da kí o tó wá mọ ìrèzì ara yẹn kí o tó wá fífi fún yàn tí kò fún ọ ní táìmù aago mélòó ni kí n wá ẹni tó kàn wá dáa jù ọ̀nà tó wáyé pé káàkiri nìkan wá wùwà gọ̀báhùn hmm, tó wá wá níwà pé kọ̀ wá lẹ́kọ̀ọ́ wá bọ́ ń lé nǹkan náà wá jáde sí pé àpẹẹlẹ ìrìn kò sí hmm, òsì ọ̀lọ́ nílọ tó dáa tó èèyàn máa ń lo ẹ̀kọ́ islam ẹ̀kọ́ islam ni pé sọ fẹ́ ni tó bá fẹ́ lọ lè kí ìyẹn kan jáde ńlé kó ní lọ lágbájá o sì débẹ̀ à kò sì máa kanjé ti àbíkọ wá kò sì máa wọlé rẹ lọ mo ní wá kí ọ náà ni kò bá mi tó ẹnìyẹn lè mọ̀ ráyè tí wàá ní lédi ṣe sí ọ bó ṣe yẹ kó ṣe sí ọ tó wà máa wò pé ó ti kàn ní àbùkù wàláì mọ̀kọ́ mọ̀ yẹ̀ báyìí ni ní kankan kà á kọ̀ dáa tó àlẹ́bí ni ka inú ẹ̀kọ́ islam ó náà ní pé ká máa sọ fúnra wa kan tó di pé a wà ara wa lọ. bákan náà inú àwọn ọ̀nà tá a máa ń fi ń lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tá a máa ń lò pẹ̀lú aládùúgbò ẹni asọ́fúnfún ẹ̀ǹzẹ̀lì láti rìn tán bá ṣẹ̀ wá kó sàmójúkú ń bẹ̀ sàmójúkú ká má ba wọn ká má di mọ́nú pé láyé èmi àti òsùn dá síra mọ́ kálukì á mọ̀ fìdé òbí ọjọ́ jẹ́ mọ̀lẹ́bí ni bí ọjọ́ jẹ́ alábàágbé ni tó má sọ pé ẹ̀ní dá síra yín mọ́ kẹkọ̀ọ́ ni á ah, láyé láyé ìlẹ́gbàgbé nǹkan tó ṣe fún mi kọ̀ dáa sọ̀nẹ́bí sọ̀lọ́ ẹni ànábì wa ma zada Allahu bi afwihi izzan illa izzan wa ma zada Allahu abdan bi afwihi illa izzan ànábì ní ọmọ ènìyàn tó bá ṣe pé ó bá ń jẹ́ pé ó máa ń lámojú kù tí wọ́n bá ti ṣẹ́ aláì ànábì yẹn nìyẹn yóò máa níyì yóò níyì lọ́dọ̀ àwọn èèyàn gidi yóò sì níyì lọ́dọ̀ ọlọ́wọ́ tó náà ni pé tí àwọn aládùúgbò gbá alábàágbé rẹ bá ṣẹ̀ ọ́ kájú kù fún un tó kọ́lẹ̀ lómi ẹ̀ kìí tọ̀rọ̀ alábàágbé kọ́dà ẹlòmíì ìyàwó rẹ̀ ọ̀ṣẹ̀ kò ní lè ka ojú kó gbàgbé ẹlòmíì ọkọ rẹ̀ ọ̀ṣẹ̀ kò ní lè kájú ọ̀rẹ́ rẹ̀ ọ̀ṣẹ̀ kò ní lè gbàgbé tó kọ̀dà kò í ṣe ìṣesí mùsùlùmí gidi kí wọ́n máa ní àmójú kúò kí wọ́n máa lámójú kúò lórí nǹkan tí wọ́n bá ṣẹ̀ kí wọ́n máa jìkọ́ tán lórí ìníjọ́ tán torí eléyìí kò bá mu fún mùsùlùmí kò dára ọ̀nà tí aládùúgbò bá ṣẹ̀yàn ẹ̀kọ́ pẹ̀lú aládùúgbò ni kéèyàn ṣàmójúkò pé tó ń ṣàmójúkò ń bi láìsí rẹ̀ tó ń ṣe tó nǹkan kan tó wá pàtàkì òun náà ni ìkọ̀rọ̀dọ̀ ọmọlẹ́mẹ́lá wọ́kítàlì ṣáàjà tó aládùúgbò máa ń ní bùkátà fún yẹn gbà mí nínú ìdá kan sáré yá mi lówó tó yá wọn yá wọn aláì yá wọn tó ẹlòmíì kiri pé wàá fi ó fẹ́ wàá ra nǹkan gbé àwọn èèyàn no credit today come tomorrow tó kò dáa allah islam fàyè ká gba gbèsè láàrin ara wa ká yáwó láàrin ara wa islam fàyè rẹ̀ kalẹ̀ tí má fi èlé lé fi èlé sí so ma fi èlé sí so kódà inú àwọn ọ̀nà tá nẹ́bílé wọn fi ń rí àánú ọlọ́run ọba inú adé sàbí rẹ̀ tọrọ bí ọlọ́run àníwá nẹ́bí ni arákùnrin kan bẹ ó ń jẹ́ ẹni tó máa ń ṣe òwò tó ní ṣọ́ọ̀bù òwò ó máa ń táwọn máa ń ta àwọn kan àwọn ìfáwọn èèyàn máa ń yá àwọn èèyàn lówó tó táwọn yẹn bá ti wá ra nǹkan lọ́dọ̀ rẹ̀ yóò ti gbàgbé tìjọ pé ìjọ òun ni wọ́n wá sanwó rẹ̀ ìjọ òun ni wọ́n wá sanwó rẹ̀ tó tó bá ti di pé wọ́n wá san tó bá ti wá dijọ́ tí wọ́n wá lọ san bí kí ogún ní tó bá ti san ending end of the month láwọn wá sanwó wọ́n ní wọ́n first tàbí wọ́n second wọ́n third yóò ti yóò ti list wọn tó wàá rán àwọn ọmọ rẹ̀ jáde nípẹ́ lọ bá mi gba owó mi wá àmọ́ tí bá ti ń lọ táwọn ọmọ yẹn bá ti ń lọ yóò tẹ bá rẹ ń tara ni o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ o ẹni tó bá ti lóhùn ò ní ẹ má bàa fa wàhálà o lòtàrọ̀ ṣùgbọ́n nàlẹ́ yìí láti kó fi sànù wọn àwọn rahmatan bihim tó fi náà nù pé torí ọjà jẹun tó lójú àánú ànábì sallallahu alaihi wasallam ní kí ngbà tẹ́ni ó máa ń ta nǹkan àwìn fáwọn èèyàn hmm. àwọn tó kàn ń gbá àwọn èèyàn ni kí o tó kìlọ̀ fún kí o kìlọ̀ fún ẹ̀rìn ìgbà míì ẹni tí ó ṣe dáadáa kọ́ ní ìṣòro ẹni tá a ṣe fún náà ní ìṣòro ṣé wàá rí ẹmọ́jì kíkiní kan sú àwa mùsùlùmí kí wọn ní ah àwọn èèyàn wọ́n sòrè sòrè fún pé orí orí orí orí orí tí wàá sú mi báyìí ọ̀ fẹ́ gba aládámọ̀nù ni ṣètọ́nù ti fẹ́ jòkó ti ọ̀nà tí o kọ́ra káwọn èèyàn máa ṣàbúrú fún kama jẹ́ ń gbèsè wàláhì ọlọ́wọ́n mọ̀ ìṣàlékún gíga fún ọ̀sìn ni torí òfin ọlọ́wọ́n bá ni ṣùgbọ́n ọlọ́wọ́n bá ó tọ́nà ayé al-Qur'an suratul Baqara 280 ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani wa in kana dhu 'uzratin fanadhiratun ila maysaratin wa in tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun olùwà ni tó bá ṣe pé ẹnìkan tára àfẹnọ́bẹ̀rẹ̀ tó ní ilé amẹ́ ìṣọ̀rọ̀ ẹ efu bí oṣù kan ẹ sọ di oṣù méjì fún pé tán mo tó kò ṣe òtí ìrí náà ni tán ọlọ́wà ni àá wà ń tafọ́ dákú àmọ́ kẹfì kẹfì ṣe sàárà ike á ọ̀dà mo gùn ọ ike ọ̀dà ìbéèrè mọ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́wà wà kẹfì khayrun lakum olúwa ní ìhun ló dáa fún yín jù in kuntum ta'lamun tó akẹ́ bá mọ̀ o wal muslim yas'a wara al-khayriyya tó bá sì jẹ́ mùsùlùmí tó bá júrì òun lè yẹn mọ wákàtí rẹ̀ tó bò ní òṣèlú máa ń yẹ kó kó wọn náà kọjọ pé tó jẹ́ orí ńláńlá ẹni ọmọ jẹ́ tiẹ̀ kí wọ́n jẹ́ yàn kó wọn náà ti rí pé ah, ẹni yàrá ní ẹ̀rí ara ní ìyànjọ́ lówó ọbẹ̀ ọ̀lẹ́sìn lówó ọba àti ń gàrí mu ah, ah sọ̀rọ̀ wá wò pé áá ah, ah, ẹ̀tọ́ ọ̀dà nítorí àwọn sanwó mi ní ẹ̀yìn tẹ̀ tí mọ tó ọ̀dà gbogbo ìgbà tó bá rí ẹ wá tán pẹ̀lú mi àmọ́ tó ìpè tó sì mí lẹ́mìí ni pé mo òun ti yọ̀ǹda rẹ̀ nà so kí n sá wọ ọ̀nà tí yóò fi ní jẹ́ ká ní ọlọ́run ọmọ ọkùnrin ọ̀run sẹ́rí láwùjọ tá à ń sẹ̀ mí yìí wọ́n lọ́ ìkàlà tí wọ́n bá ní ìyọ́mọ tẹ̀lé àwùjọ yìí ò ní rahman ẹni tó bá mọ̀ ń ṣàánú yàn ọlọ́run ọmọ ṣàánú ẹ̀ wọ́n káwọn èèyàn wọ́n kí ìṣe sí àwọn èèyàn àti àwọn èèyàn kó wá di pé ò ní rí bi dúró láti ṣètò ọlọ́run ọba náà tí wọ́n láàyè jìrì mọ́ nínú kùn ṣànà àìlẹ́ àìlẹ́ àti àìdìlò olúwa ni ẹmọ́jẹ́ kó jìnnà bá yín o àìdúdédé àwọn èèyàn ìkórira ìwà abú táwọn èèyàn wù tó wá ti hétẹ̀ pé wọ́n jẹ́ ń wọn nísan wọ́n jẹ́ pé ìnà wá ń jẹ́ kí wọ́n fẹ́ yára lówó mọ́ kó wá ni mo ti close ẹ̀ à ń yára lówó nìkan kò sí mọ́ àyìn kẹ́nìkan wá ló wọn aráhùn lọ́dọ̀ mi kò sí mọ́ àmọ́ ṣe bẹ́ẹ̀ aláì má ṣe bẹ́ẹ̀ tó kò dáa tó ara ọ̀nà tí wọn fi ń bá ẹni tó bá jẹ́ alábàágbé ẹni lò àbáládùúgbò ẹni náà ni kí wọn máa yá ní owó àbí nígbà tó bá ní bùkátà sí kí wọn ràn lọ́wọ́ nígbà tí ó bá di pé ó bá ní bùkátà sí yàn tó èyí tó jẹ́ ìparí náà ni pé tí aládùúgbò òyìn tí ó mọ̀ ṣẹlẹ̀ lẹ́nu láàrin wa náà ni pé àmọ́ rẹ̀ tí ó mọ̀ kú ẹni wọ́n mọ̀ bọ́ nkálukú ọmọ padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba tọ̀sí yóò jẹ́ náà ọjọ́ tìyí kí wọ́n bá wọn tẹ̀lé ìgbà tó bá fẹ́ sìn bẹ̀rẹ̀ láti fi tó bá ti fẹ́ kírun sí la ẹjọ́ kírun sí la ni ìgbà tó bá fẹ́ tó bá dúpọ́ fẹ́ lọ lè gbé sínú tẹ́ ẹjọ́ tẹ̀lé lọ ẹlọ lè jọ sín kẹjọ wà ń bẹ̀ tó ẹtì máa tọrọ àforíjì ọlọ́wọ́n ọba fún un sòrò eléyìí mo là ń pè ní pé á ah, ẹ̀yà ṣe ẹ̀tọ́ ìjẹ́ alábàágbé ẹni ọ̀tọ̀ alábàágbé yẹn ó ṣaláìsí wọ́n ní òun lè débi òkú rẹ̀ láíláí ọlọ́mọdé mi ò lè débẹ̀ o so ah rọ o èmi kọ́ o a sọ tádálì kìyàmọ̀ ni fẹ́ẹ́ bí eléyìí kì í ṣe nǹkan tó dáa aláì kọ̀ dáa so ọlọ́run wa subhanahu wa ta'ala so jẹ́ kó yé wa bí kú tètè kú ọmọ ẹ̀ wa àti ìyẹn ẹjọ́ níjà láàrin ara yín ẹjọ́ ní àìkú rẹ̀ nílé àárín وإما بينك وبينهم عداوة كأنه ولي حميم قلوا أني آه قتلوا أشلي tí wà tẹni kan bẹ́tẹ̀ wá ní ọ̀tá láàrin ara yín kó wá máa bẹ́ nìyẹn lò bí pé ọ̀rẹ́ rẹ̀ gangan ni olúwa ní kò yí bí o ọmọ yóò lọ́kọ̀ ha ilẹ̀lẹ̀ àdéhìnà sọ̀bẹ̀rù àwọn oníṣòwò náà máa ń ṣerú ẹ̀ oníṣòwò ẹ̀dá ni máa ń ṣerú ẹ̀ ẹlòmí àbúrò rẹ̀ Allahu Akbar wọ́n ń jà wọ́n ti dọ̀nà wọ́n ti dọ̀tá ẹlòmí ẹ̀gbọ́n rẹ̀ ní ẹlòmí àbúrò bàbá rẹ̀ wọn ò ní dá síra wọn wọ́n wá wú ẹnu bọ̀kú bọ̀kú síra wọn wọ́n sì mọ̀ pé àwọn pé àwọn ń jìyàn gidi ẹ dákun ṣé ẹrí kò sí ní máa ń fà wà láàyè ìgbéraga ni ìgbéraga ni ẹ̀ńtẹ́mi rẹ̀ bá ti ga ṣé ẹrí chẹ́kẹ̀ẹ́mi rẹ̀ ń ẹni tó ṣe ọ́ fàmúra pàtàkì ló wá ti ajẹ́ni tó jù lọ subhanallah tó jù lọ fàmúra tó kọ wá kí ló dé kí ló ń dúnú sínú sí ní kó tán ọlọ́wọ́ ni ka'annahu waliyyun hamim kó wá bá lóbẹ́ pọ̀ rẹ̀ ní ọlọ́wọ́ ni wa ma yulaqaha illa alladhina sabaru tó wà ní kò sẹ́ni tó lè ṣe wà bó ní sùúrù wa ma yulaqaha kọ́ fẹ́ jèrè láńlá wá ẹni ọlọ́run àjọ̀jọ́ ló ní pé ẹ̀sán tó wọ́n sọ fáwọn ní sùúrù wa innama tuwaffawna ujurahum bighayri hisab ládàtà sọ fún wọn <laughs> yuwaffa sabiruna ajrahum bighayri hisab innama yuwaffa sabiruna ajrahum bighayri hisab olúwa ní a àwọn tó bá jọ ń sùúrù ní ládàá wọn wallahi bighayri hisab kò ní ní àwọn limited ládá náà kọ́ ṣàánú wọn tó kí kẹtọ́ parí gbáta bá rí àwọn tó bá ní ìbéèrè kan sí ìbéèrè kejì lórí àwọn nǹkan tí a sọ yìí uh, zero eight one zero five zero eight one zero eight five zero one three seven one so àwọn kọ̀ọ̀kan tí ń wọlé náà. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ kọ́ náà sàn. náà alhamdulilayi kúrò lẹ́wọ̀n alhamdulilah. ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè ni sà. náà mo ń gbọ́ yín. ẹ jọ̀ọ́ sọlátù rafatẹ́lì fẹ́jọ́ yẹn. náà. ẹ jọ̀ọ́ wọ́n ní tí ẹ bá ti súra ara ìgbà mi rákà fọ́tò rákà yẹn tí ẹ bá ké sọ́tò fàtíà. Hmm. ṣé dandan ni kí ẹ ké sọ́tò ikhlas. bẹ́ẹ̀ni ni àdìyẹ ní sùrà tó bá wù yẹn kúlùhù ọlọ́ rẹ̀ lẹ́kẹ̀ẹ́. Ẹ̀kọ́ àkọ́kọ́ ìkíláàsì kejì. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Okay. Then second question, Minister, um, nípa eh, kíní Salatu Ibrahimiyya, tí wọ́n ní wọ́n ní Azim. Òun ni kíni, mo ń gbọ́ yín dáadáa. Ok, ní ṣe Salatu Ibrahimiyya nìkan lámọ̀ ṣe níjọ Friday nàbí everyday ní gbogbo ọjọ́ ayé tàbátí fẹ́ sàtàlátù sàtàlátù Ibrahimiyya alágbàdàn eh. ṣe gbogbo ọjọ́ ayé àmọ́ tó bá dákọ̀ ànábì àti sallallahu anytime níjọ́ jimá ni kọ́pọ̀ kọ́pọ̀ bọ̀tẹ̀ èèyàn fẹ́ kírun sọ̀látù rẹ̀ níyà ni wọ́n fẹ́ kírun tó pe sọ̀látù rẹ̀ níyà ni èèyàn fẹ́ sọ̀látù fún ànábì sọ̀látù rẹ̀ níyà ni kí wọ́n máa ṣe òtìyẹ tó ẹ mọ́sọ̀ sọ̀látù mi o ẹ mọ́sọ̀ sọ̀látù bá ṣe o ẹ mọ́sọ̀ tó ń jiná o ẹ mọ́sọ̀ dáwọ̀ látù kàmọ́lì o ẹ mọ́sọ̀ sábìkì o tó gbé ẹ̀ àwọn sọ̀látù bíbí àní ẹ̀ náà. Okay, I'll call you confirm. نعم وعليكم السلام ورحمة الله أتي ولي محمد نعم عقابه irú mọ́sálásí jímọ̀ tá a hmm. ti máa ń ti jímọ̀. náà. ó ti àwọn mọ́sálásí ní wàtẹ́gẹ́ pé àwọn jẹ̀mọ́ wọ́n máa ń tayọ bí tí náà bá ti ń ṣe. ẹgbẹ́ àwọn tẹ̀síwájú wọn kú wájú wájú tẹ̀wà lẹ́yìn. sẹ́rí kò bá mu tẹ́tí wá jẹ́ pé ìrànlọ́rọ̀ yẹn bá ní o kò dá kéèyàn máa dúró níwájú ìmáàmù kéèyàn bọ́ sí ẹ̀yìn ni ẹ̀yìn ni èèyàn máa tó lọ èèyàn máa tó lọ èèyàn máa tó lọ gbọ́dọ̀ dúró wájú ìmáàmù máa ju ìlẹ̀ ìmáàmù lè tẹ́ mọ̀ bí àbútọ́ wá ṣe pé ìrànlọ́ náà fìlà bá ní bóyá àrùn òkú àbí ìrànlọ́ aṣámú ìrànlẹ́ tó síwájú rẹ̀ so kò sí tó burú níbi yẹn àmọ́ tó wájú pọ́nrọ̀ yẹn kò bá mu wallahu a'lam nam àwọn yẹn máa ń ṣe kí nìyẹn ó sì yẹ kó wọn lórí rẹ̀ so zero eight one zero eight five zero one three seven nam. aleykum salaam. aleykum salaam wa rahmatulah. naam lẹ́tàbọ̀. ẹ̀sìn gẹ́gẹ́ bíi tẹ̀sítọ̀ nípa naam amin ẹlẹ́kùn ọjọ́ tí lọ́wọ́ yá ti ń bá ṣe kán kẹ́ẹ̀pù ní lẹ́yìn lẹ́yìn ìbéèrè ìyá ẹ máa pè máa pè ní ìsìn ìṣàwọ̀ ẹlẹ́kùn ẹ̀rọ bínú zero eight one eight zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine sọ̀rọ̀ fọ́tà sọ̀rọ̀ mi ni ó ń dágbére fún wa subhanaka Allahumma